ojúmọ́ rẹ mọ́ òbí tí mọ́ dọ́dọ̀ ní tilẹ̀ ẹ̀fẹ̀ ojúmọ́ rẹ mọ́ gbogbo wa lónìí bí tí mọ́ dọ́dọ̀ wá òbòkun àdìmúlẹ̀ àti gbogbo ilẹ̀ ìjẹ̀ṣà ojúmọ́ rẹ mọ́ bí tí mọ́ dọ́dọ̀ aláàfin tilẹ̀ ọ̀yọ́ bí tí mọ́ dọ́dọ̀ ọ̀ràngún tilẹ̀ èlá ojúmọ́ rẹ mọ́ bí tí mọ́ dọ́dọ̀ alára bí tí mọ́ dọ́dọ̀ àjèrò ojúmọ́ re ó mọ gbogbo alóòdì bíi ti mọ́bọ́dọ̀ aláyégun ti gbogbo òlu ọ̀dì òmu ojúmọ́ re ló mọ̀ wá o ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ owó ojúmọ́ ọlá tí mọ́ dọ́dọ̀ alákè tìlú ẹ̀gbá ojúmọ́ owó tí mọ́ dọ́dọ̀ àwùjalẹ̀ ti gbogbo ilẹ̀ ìjẹ̀bú òun náà lójúmọ́ tó mọ́ gbogbo wa lónìí mo kí ládéládé mo kí lóyè lóyè mo kóyún inú mo káṣẹ́ bí o gbogbo ojú tó ń wò mí lónìí ìbàyìn mo ṣe torí pé àdáṣe ní ohun ọmọ ìgbà ò gbọ́dọ̀ ohun yàn mo ṣe báyìí o ìbọn ọkùnrin ìbọn obìnrin ẹjọ́ ojú wa ṣe lórí ètò yìí ètò wa ojúmọ́ re lọ́jọ́ tèmi àtúgbédé oyin mọ máa dùn àgbèdè o lágbára Ọlọ́run ọba ọ̀dẹ̀ tí mo wọ̀ lónìí tẹ́ tí ń wò mí yìí o ẹ̀ ní tinú lérùkù bóde o ẹ̀ ní tòde kẹrùkù wọlé lágbára àtàṣe Elédùmarè owó ajé ògógó nísọ̀ onísọ̀bòjì olùpèsè ọ̀rọ̀ òwòrìn kèṣèṣe torí pé ọlọ́mọ ṣíjú pẹ̀lú olú ayé báyìí òun ló kọ́ tá a pè fá ajé yóò fi lé wa ṣe bùgbé o èjì ògbè yóò gbére pàdé èmi àtẹ̀yìn ọ̀yẹ̀kú kò yẹ̀kú lórí ìwà torí pé ọdẹ roko o ẹran kí lọ ọdẹ pa o ọdẹ roko ọdẹ pẹran ẹran kí lọ ọdẹ pa ẹran ọdẹ pẹran owó ọmọ adé èlò kọ tèmi ọtúnba adédìrẹ adéoyè ọtúnba pèdè ara ẹ̀yin olólùfẹ́ mi a máa pè mí àwọn igam ní ambassadọ ní ẹ̀yin bá ní ambassadọ adéoyè n ò dé ìnà pẹ́nu ẹ̀yin ló kọ tèmi ọmọ ọdí òmu ọlọ́fà ọlálọ́mí ọmọ abisujo yóò dùn yóò ní gbọ́gbọ́n nítorí pé ẹ mọ̀ pé bí ìṣe wa a máa ń wò nítorí pé ìsínwó ìkòròwò òun abájìjọ wò báyìí gígun ni egun a máa jọ wò lọ́tún ká wò lọ́sì ẹ̀yìn ká wá fi sí àárín gbùngbùn torí pé bá a bá musa kọ̀sán tá a musa kò sí bàbá mo tán ìsàkúsà ló kù ẹ̀yìn ṣùgbọ́n wa máa ń sá láti sàdé ibi tí ó ti dà ní lórí ètò lẹ́ni lórí ọ̀rọ̀ òṣèlú òun lápẹ̀ kẹ́lù hmm, a ti ṣètò ìdìbò ètò ìdìbò a ti forí ẹ̀ sọ bìkan lẹ́yìn ètò ìdìbò ìbò là ń lọ ẹ̀yin bàbá tó wá níbo là ń lọ ẹjẹ́ àwò sẹ́yìn torí pé wọ́n ní bọ́mọ bá dé bá ṣubú òun àwòwájú bá gbà bá ṣubú ẹ̀yìn làwọn wò ń la fi ní ẹjẹ́ àwò ẹ̀yìn wò ibo la ṣubú lórílẹ̀ nàìjíríà àti pé àwọn kí ló ṣẹlẹ̀ lọ́dún 2015 tó jẹ́ pé à ń wò pé kò yẹ kó tún rí bẹ́ẹ̀ ní ọdún 2019 tá a wà yìí bí ààrẹ muhammadu buhari ni wọ́n ṣe máa ṣe àwọn ìṣàkóso pẹ̀lú ilé ìgbìmọ̀ asòfin ìyẹn ninth senate ẹ̀yìn eh, bẹ́ẹ̀ ni àti ẹ̀yìn eh, eléyìí tá à ń pè ní judiciary hmm, hmm, kí ni separation of power ìyẹn ní ìpín agbára láàrin ẹlẹ́kàǹkà ìjọba àti pé kí gan ni principle of check and balances kí lè ọ̀nà tá a máa gbà láti mọ yẹ̀bí wò yẹ ọ̀hún wò tó fi jẹ́ pé àásọ̀tún àásòsì àní bàbí kan jẹ́ eléyìí gangan ló mú mi ló fún mi láǹfààní tí mo fi gbé àlejò wá sílé agodo lọ́jọ́ tòní táfọmọ jọ mọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ onímọ̀ nípa ètò ẹ̀kọ́ ni wọ́n lámì ètò àwùjọ ni wọ́n wọ́n tún jẹ́ ẹnìkan tí máa ń sọ̀rọ̀ nípa bóòlù òṣèlú yóò ṣe dáa lórílẹ̀-èdè nàìjíríà mo kí yín o ẹ káàbọ̀ sílé agodo àlejò wa. ẹ ṣe àtọkùn orúkọ mi ni ọ̀gbẹ́ni Yọ̀mí Ọláyọdé ẹ mo jẹ́ èèyàn tó ń ṣe iṣẹ́ nípa ètò ẹ̀kọ́ hmm. àti èèyàn tó ń ṣe àgbéyẹ̀wò nípa bí ọ̀rọ̀ òṣèlú ṣe ń lọ lórílẹ̀-èdè wa ẹ̀yin mm-hmm. ẹ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ kọ́kọ́kọ́ mú báyìí náà láti ibi ìtòlú ìpẹlẹbẹ náà bàbá wa ti ní ká ti mọ́ ọ̀lẹ̀ jẹ kílẹ̀ lè sọ nípa ojú ọjọ́ bó ṣe rí nínú ètò òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ nípa ètò ìdìbò eléyìí tá a ṣe tó tá a ṣe parí yìí. ẹ ṣe atọ́kùn ẹ tábà ní ká wo bí ojú ọjọ́ ṣe rí mm. lórí ètò òṣèlú tá a ṣe ṣe tán yìí mm. lákọ̀ọ́kọ́ ètò òṣèlú tá a ṣe ṣe tán yìí oríṣiríṣi ẹ̀kọ́ ló kọ́ wa hmm. gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Mm. oríṣiríṣi ẹ̀kọ́ ló kọ́ wa gẹ́gẹ́ bí olùdíje oríṣiríṣi ẹ̀kọ́ ló kọ́ wa gẹ́gẹ́ bí aráàlú lápapọ̀ lákọ̀ọ́kọ́ tá bá wò ó nínú ètò òṣèlú ẹlẹ́ẹ̀kẹrin tá a wà nú ẹ̀ tá a ti bẹ̀rẹ̀ láti bí ogún ọdún sẹ́yìn mm. lákọ̀ọ́kọ́ ó yẹ ká kíra kú oríire gẹ́gẹ́ bí orílẹ̀-èdè pé a ṣe àṣeyọrí kan tó lágbára mm. lóòótọ́ àwọn kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan ó wà nínú ètò òṣèlú tá a ṣe ṣùgbọ́n tá a bá wò ó lọ síwájú tá a wò sẹ́yìn ètò òṣèlú tá a ṣe ètò ìdìbò tá a ṣe tó nítẹ̀wọ́gbà tó yọ sí rere jù láti ogún ọdún sẹ́yìn òun lélẹ́yìí tá a ṣe lọ́dún yìí ìdí ni wípé òṣèlú ti ń yé àwọn èèyàn lóòótọ́ kò tí ì yé gbogbo wa ṣùgbọ́n inú wa dùn pé àwọn díẹ̀díẹ̀ tó ti yé wọ́n fi ń yé àwọn tí kò yé ó sì ti ń yé wa síwájú àti síwájú sí òṣèlú ti yàtọ̀ ó ti tẹ̀síwájú ó ti fi hàn pé ẹgbẹ́ tó bá ṣe dáadáa àbẹ́nìkankan tó bá ṣe dáadáa nínú òtò òṣèlú á máa tẹ̀síwájú láti máa ṣàkóso orílẹ̀-èdè àbí àwọn àdúgbò tó bá wà. ẹyin ó dà ibi tí ẹ ti ẹ̀ mú déhùn dáa ẹyin ó sì onípẹ̀kì pẹ̀kì akora wa lápá abẹ́hùn àwọn erin wo àjànàkú ṣubú lójú ìjà àwọn tí tá a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n jẹ́ èèkàn kankankanà bàbá ń sọ̀rọ̀ nípa òṣèlú àwọn bíi dókítà abubakar bukola saraki àwọn yòó ọ̀yìn bíi bàbá wa abiola jimobi nílùú ìbàdàn àwọn kan wà tó yẹ pé bẹ́ẹ̀ bá ń wò wọ́n ẹ̀ ní sọ pé irú eléyìí ò ní wọlé padà bàbá ní ká wo ti òtò òṣèlú ó ta mọ̀ ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n ọ̀nà bẹ̀ ń ká àgbà lọ́dún twenty nineteen o ọ̀pọ̀lọpọ̀ nù wọn ni ò padà wọlé padà ẹ̀yin ojú wo lẹ fi wò ṣé àwọn ọmọ nàìjíríà agbára ètò ìdìbò káàdì ẹ rò pé a ti ń rí agbára yìí lò àbí bò ni. ẹ ṣe atọ́kùn ẹ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀ hmm. bí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ hmm. kó tó takoko yìí làwa kan tí òṣèlú yé dáadáa láti ń sọ fáwọn èèyàn pé òṣèlú twenty nineteen á yàtọ̀ sí bá a ṣe ń ṣe látẹ̀yìnwá hmm. bàbá wo láti gbàtà ti gbòmìnira ó ní bá a ṣe ń ṣòṣèlú bàbá wo ń sìn ó lọ bí ọdún méjìdínlọ́gọ́ta tá a ti gbọ́ òmìnira kọkàndínlọ́gọ́ta là ń lò lọ yìí bàbá yìí bá ṣe ń ṣèṣèlú tẹ́lẹ̀ ó yàtọ̀ òṣèlú tá à ń ṣe tẹ́tẹ́ ni pé ẹgbẹ́ kan báyìí báyìí ló ń ṣe àwọn kan hmm. báyìí báyìí ló ń ṣe ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bí àṣà táwọn ọmọ tó wà ń ta ẹ máa ń sọ wọn á ní iṣẹ́ ti yàtọ̀ hmm. wọn á ní wọ́n ti túṣẹ́ pín bó ti hmm. àtúntò ṣe ń ṣe tẹ́lẹ̀ nígbà tó ṣèlú eléyìí ń bọ̀ ṣé rí òṣèlú ọdún mẹ́rin tó lọ yẹn oríṣiríṣi ọgbọ́n ló kọ́ wa àwọn èèyàn ń wò ó ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ oníròyìn ìyẹn pépà tí tẹ̀wé ìròyìn àti ẹ̀rọ amóhùnmáwòrán ká lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ìyẹn ni pé wọ́n ń ṣe ojúṣe wọn nínú nínú ètò ìjọba bí ṣe nǹkan ṣe ń lọ wọ́n ń kó máa yá àwọn aráàlú ohun táwọn aráàlú ń gbọ́ yẹn wọ́n mẹni tó dáa wọ́n mẹni tí kò dáa àwọn kan rò pé ah, àwọn ti wà nípò àwọn lè ṣe ohun táwọn bá fẹ́ àwọn aráàlú wá wò wá ti ṣe wọ́n ṣẹ́ni yìí ṣó tọ́ kó tẹ̀síwájú nípò ṣé kò tọ́ láti tẹ̀síwájú ó ti wá yé wa wọ́n wá lo káàdì ìdìbò ìyẹn alálòpẹ́ yẹn gẹ́gẹ́ bí agbára wọn láti sọ pé lágbájá kò yẹ kó ṣe mọ́ lágbájá hmm. ó yẹ kó tẹ̀síwájú òun ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìbò tó lọ yẹn ló fi wáyé. Hmm, ó dà àti gbọ́ ó tó gẹ́ láwọn apá abìkan pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kwara ẹyin ó tó gẹ́ ó tó gẹ́ ẹ̀yin náà ń pariwo pàápàá wọ́n ní agbára tí àwọn ẹbí Sàràkí ti lò ní ìpínlẹ̀ Kwara wọ́n ní ó ti tó gẹ́ bí ogójì ọdún tó fi ń dà wọ́n ní ìpínlẹ̀ ọ̀hún ẹyin ṣùgbọ́n ní ìpínlẹ̀ Èkó ẹyin wọ́n ní ó tọ́pẹ́ wọ́n ní àwọn èèyàn sì ń sọ bàbá ń sọ̀rọ̀ nípa bàbá àṣàlẹ̀ nídìí òṣèlú ṣe é rò pé lórílẹ̀ Nàìjíríà ṣáà ti kọjá abẹ́wà bíbẹ̀ náà la ṣe wà. ẹ ṣe àtọkùn ẹ ìdáhùn méjì níbèrè yẹn ní àkọ́kọ́ àti kọjá abẹ hmm. ìkejì àti kọjá abẹ ṣùgbọ́n ọ̀nà àkọ́kọ́ tá a fi lè sọ pé àti kọjá abẹ òun ni pé bàbá wo òtè òṣèlú tó lọ yẹn ẹni wọ́n ń pariwo ní Kwara lọ́hùn pé ó tó gẹ́ hmm. ó tó gẹ́ yẹn sì wá sí ìmúṣẹ hmm. ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ wọ́n gbìyànjú ó tó gẹ́ ṣùgbọ́n tó gẹ́ yẹn kò wá sí ìmúṣẹ ó di pé ó tọpẹ́ tábọ́ wá ní ká wò nílùú Kwara ó tó gẹ́ ń bẹ̀ ìyẹn ni pé àwọn kan ti sọ̀rọ̀ àwọn di pé àwọn làwọn fẹ́ máa fọba jẹ Hmm. ìdí tí mo sọ pé ó ti tó gẹ́ ni pé ó ti òṣèlú ti ń yàwọn gẹ́gẹ́ bá a ṣe sọ pẹ́pẹ́ tẹ́lẹ̀ ni bẹ́ bá wo eh, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn bí hmm. nítòsí bí hmm. ká má ti lọ sí Kwara tó jìnnà yẹn àárẹ̀ ẹni tó wà lórí àlébà ó wò pé à òun afọbajẹ òun afẹ nìkan síbẹ̀ àwọn aráàlú sì dìde wọn náà wọn ò fẹ́ ìyẹn ni pé láwọn ọbẹ̀ yẹn ó ti ń yé wọn dáadáa nìyẹn náà sọ pé ó tó gẹ́ àwọn ò fẹ́ ìwọ tó ń lọ wàá máa lọ ni ò ní fọbajẹ ó ṣẹlẹ̀ láwọn ìlú kan ó wáyé ó tó gẹ́ ó ṣiṣẹ́ ń bẹ̀ ṣùgbọ́n nípínlẹ̀ èkó ìdí tí mo sọ pé ọ̀rọ̀ pé bàbá sàlẹ̀ nídìí òṣèlú hmm. pé kò lè kò lè tí ì kúrò lọ́rọ̀ òṣèlú ni pé bẹ́ẹ̀ bá wo òṣèlú orílẹ̀-èdè nàìjíríà tá à ń ṣe lé nìyí hmm. ó nílò owó tó pọ̀ rẹpẹtẹ ó hmm. nílò ẹnìkan láti tìyàn lẹ́yìn ẹni tó ti lórúkọ tó ti ṣe dáadáa rí táwọn èèyàn ti mọ̀ bẹ́ẹ̀ bá wò pínlẹ̀ èkó tàbí sọ pé ẹ ó tọ́pẹ́ làwọn èèyàn ń sọ bàbá rẹ̀ tó ń fọba jẹ lẹ́kọ̀ọ́ ẹ bá wò ó nígbà tí wọ́n wà ń jọba ọdún mẹ́jọ tán lò tètè bọ́ọ̀lì kọ́ wọ́n ṣe dáadáa ìlú rójú ọdún mẹ́jọ wọ́n pé wọ́n fàyàn kan kalẹ̀ ọdún mẹ́jọ ẹni náà tún lò ó ìlú rójú ọdún mẹ́rin mi tún pé mẹ́rin mi lẹ́yìn èyí tó ń parí lọ yìí wọ́n tún fàyàn kalẹ̀ ìlú tún rójú dáadáa tí ó tọ́pẹ́ ṣe ń ó ṣe ń bọ́ sójú ẹ̀ lẹ́kọ̀ọ́ nìyẹn àwọn èèyàn wò pé bẹ́ẹ̀ ni ìbá tún fàyàn kalẹ̀ ìyàn ni pé kò sí bó ṣe wù kó rí béèyàn bá ń téèyàn bó fà kalẹ̀ bí bá ń ṣe dáadáa nílùú wọn pé ọkàn inú àwọn èèyàn ó máa dùn ẹyin bíi káwá mọ̀ kó dáa o pé àwọn kan ń wò pé ó dáa o bóyá ní ní iye kan tó ń gbà padà gẹ́gẹ́ bí olóṣèlú tó láwọn kan wò pé dáa o aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí olórí àti bàbá àṣàlẹ̀ ó ní iye táwọn náà ń gbà nínú owó tí ń lọ sí tí ń tọ̀dọ̀ ìjọba wa ojú wo lẹ́yìn fi wò níbi ọ̀rọ̀ tí bàbá àṣàlẹ̀. ẹ ṣe ṣe rí mo sọ lẹ́ẹ̀kan mo ní díẹ̀díẹ̀ lòṣèlú máa yé wa sí hmm. ó sì ti ń yé wa sí bàbá sọ̀rọ̀ pé aṣíwájú bọ́lá tinubu gẹ́gẹ́ bàbá sàlẹ̀ nípínlẹ̀ èkó hmm. pé ó ní nǹkan kan tó ń gbà hmm. pé bóyá ó ní ìpalára lóòótọ́ ó ní ìpalára kò sì ní ìpalára ṣùgbọ́n náà tó gbà ní ìpalára ni pé ló dá pé lóòótọ́ ṣe mọ ọ̀rọ̀ pé wọ́n wí wí ni hmm, pé ó ń gbowó kò sí nǹkan tó fìdí ẹ̀ múlẹ̀ kò sákọsílẹ̀ kó tó pé <laughs> gẹ́gẹ́ bí ẹ̀rí pé ó ń gbowó ọ̀rọ̀ sì ṣòro sọ ìwọ̀nba ló lè sọ ọmọ tó pé ò lákọsílẹ̀ tó dájú tó dá pé ó ń gbowó ká sọ pé ó ní ìpalára fúnjọba wa torí pé iye tó ń gbà yẹn torí ó máa níye ìpín tó ń gbà iye tó ń gbà yẹn tí iye yẹn tó bá ń fi sí owó tó fi ń ṣèlú ìlú á máa ṣe kí ni ìlú á máa tẹ̀síwájú so bàtà bá ní ká wò ó pé kò nípa lára pé ọ̀nà tí kò gbà nípa lára ni pé ṣé rí irú àwọn aṣọ Tinubu tá à ń sọ yìí wọ́n ti lórúkọ hmm. bàbá sì wọ́n tó ń fi sípò yìí àwọn ọmọ ọkọ ni wọ́n ń fi sípò hmm. àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n rò pé àwọn lè jẹ́ nǹkan kan làwọn náà ń gbé dìde wọ́n tẹ̀ tilẹ̀ lówó lọ láti díje òṣèlú àwọn èèyàn yìí náà ń gbówó sílẹ̀ tí wọ́n sọ pé ó yá ẹ lọ sípò báyìí lágbádá lọ ṣe báyìí lágbádá lọ ṣe báyìí tó sì ń ṣe tó sì ń jù ṣe tó bá ń gbowó tó ń ṣe díẹ̀ díẹ̀ ló máa yé wa ọjọ́ ọjọ́ kan à bọ́ ń bẹ̀ a sì ti ń bọ́ ń bẹ̀ díẹ̀ díẹ̀ òun ló ṣẹlẹ̀ nínú ìjọba tá a ṣe lọ́tán ìdìbò tá a di lọ́tán láìpẹ́ yìí. ó dà ẹ̀yin láwọn apá abìkan káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà lóríṣiríṣi mọ̀kàrúrù tí ó ṣẹlẹ̀ bí à ń jí àpótí ìbògbé ó ṣẹlẹ̀ nípínlẹ̀ èkó náà ó tiẹ̀ ní ibùdó òdìbò kan tó jẹ́ pé wọ́n da ojú gbogbo àpótí délẹ̀ wọ́n sì ṣáná sí i ní ìpínlẹ̀ èkó bẹ́ẹ̀ bá sì lọ ìpínlẹ̀ rivers ìpànìyàn ṣẹlẹ̀ láwọn ibì kan kódà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnìkan tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin aṣojúṣòfin làbújá torúkọ rẹ̀ ń jẹ́ ṣúgà àwọn kan ṣekú pa lásìkò òdìbò ti gómìnà ìgbà wo látò kúrò nínú òṣèlú ẹlẹ́yàmẹ̀yà bó o bá ọpá bó o bá ọpá bó o bá òbú lẹ́sẹ̀ lẹ́sẹ̀rò pa lè kúrò láwọn ìgbésẹ̀ yìí lórílẹ̀‐èdè. bẹ́ẹ̀ni a lè kúrò ńbẹ̀ ṣùgbọ́n mo ro kinní kan bí a bá wo orílẹ̀-èdè ta wà nú ẹ̀ yìí gẹ́gẹ́ bí ìwé òfin wa a rí i pé ẹ̀sìn mẹ́ta ọlọ́run fàyè ni ìwé òfin wa fàyè gbà ẹ̀sìn àkọ́kọ́ òun lẹ̀sìn àwọn ọmọlẹ́yìn kristi ẹ̀sìn kejì lẹ̀sìn àwọn ọmọlẹ́yìn mùsùlùmí ẹ̀sìn kẹta òun lẹ̀sìn oníkan àbáláyé tí à ń ṣe bàbá wa wò ó bàbá fẹ́ kí a bọ́ lóko pé bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ àbí ẹ òṣèlú jàgídíjàgan àfi ká lọ bẹ̀rẹ̀ nílé ìjọsìn wa bàbá kó àwọn èèyàn jọ lórílẹ̀ báyìí bí èèyàn kan bá wà bí ò bá jẹ́ mùsùlùmí á jẹ́ ọmọlẹ́yìn kristi bí ò bá jẹ́ ọmọlẹ́yìn kristi á jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé hmm. àwọn ibi kọ̀ọ̀kan iná láwọn olórí tó ń ṣàkóso bẹ̀ ẹ jẹ́ ká mú wọnú àwọn ọjọ́ ẹ jẹ́ ká mú wọnú àwọn mọ́ṣáláṣí káàkiri kábẹ̀sí sọ fáwọn èèyàn jàgídíjàgan kò bójú mu òun báyìí ló tọ́ láti ṣe òun báyìí ni ò tọ́ láti ṣe tá a bá ti ń tẹ̀lé tó bá ti bẹ̀rẹ̀ láti inú ìjọ ọlọ́run adáwùjọ adorílẹ̀-èdè ìbẹ̀rù ọlọ́run á wà nínú àwọn èèyàn irú ìpínlẹ̀ ọ̀yọ́ ta a sọ ọ̀gbẹ́ni ṣúgà tẹ́ ni wọ́n pa nípínlẹ̀ ọ̀yọ́ yẹn hmm. bí bẹ̀rù ọlọ́run bá wà nú àwọn èèyàn ni o ní wo pé ẹ̀dá ẹgbẹ́ o fẹ́ lọ gbẹ̀mí ẹ̀ hmm. tí bẹ̀rù ọlọ́run yìí ló ṣe pàtàkì jù bó bá ti wà láwùjọ wa àwùjọ wa ti dá nìyẹn tó bá ti bẹ̀rẹ̀ láti inú ìjọ ọlọ́run bóyá àwọn chọ́ọ̀chì káàkiri àwọn mọ́ṣáláṣí wọ́n bá ti fi bẹ̀rù ọlọ́run o fẹ́ lọ gbẹ̀mí ẹ̀ ẹ̀rù ọlọ́run á bà ẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá dẹ̀ bà ẹ́ o ò ní lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ìyẹn àkọ́kọ́ ni pé láwùjọ wa nípa ọ̀rọ̀ olóṣèlú dé àbí lọ́rọ̀ onídìbò dé ó tún bẹ̀ láti inú ilé kọ̀ọ̀kan mo rántí ńgbà tá à ń dìde ní kékeré àwọn òbí wa máa ń sọ fún wa ńgbà yẹn gbólóhùn kan wà tá máa ń sọ fún wa ibikíbi tá ti dé gbólóhùn yẹn ló máa ń bà wá lẹ́rù wọn á ní rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe láti hmm. kékeré lóye ká ti máa káwọn ọmọ wa pé rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe orúkọ tó ń jẹ́ yìí orí ẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀ kò sì gbọ́dọ̀ bàjẹ́ lórí ẹ kò sì gbọ́dọ̀ tán lórí ẹ má lọ borúkọ bàbá ẹ jẹ́ bí yẹn bá ti wà lọ́kàn ọmọ kò sọmọ tí ó lọ síbi àpótí ìbò láti máa lọ jáfotì gbogbo ìkan nìyẹn lápá ìjọba àwọn àjọ kan wà tí wọ́n pè ní national orientation agency hmm. àwọn náà máa ń ṣèpolongo ìlanilọ́yẹ̀ hmm. fáwọn aráàlú ìlanilọ́yẹ̀ wa ò tí ì tó tí ìlanilọ́yẹ̀ bá ti wà inú ìlanilọ́yẹ̀ ni wọ́n sọ ìdí tí o gbọ́dọ̀ lọ sí ìwà jàgídíjà gan ìdí tí o gbọ́dọ̀ lọ jí àpótí ìbògbé wọ́n á sì wá fi àwọn ìjìyà tó tẹ̀lé wọn á máa wọn á máa fọ́n rere àwọn ìjìyà tó tẹ̀lé pé tó bá ti ṣe báyìí o báyìí ló ṣe máa rí ìbẹ̀rù àwọn àlọ́kàn gbogbo wa à ní lè ṣe à lè bọ́ lóko pé jàgídíjàgan nípa ọ̀rọ̀ òṣèlú. ẹ ṣeun àlejò wa lágbára Ọlọ́run bá ẹ ní sọ̀rọ̀ tán ṣùgbọ́n bí ẹ bá ọ̀rọ̀ dé yìí ló mú mi rántí orin bá mi olóògbé Dr. Sikiru Ayinde Barrister wọn ní tó bá ti di pé wọn fẹ́ ṣèrú wọn òyìnbó oríṣiríṣi la máa máa gbọ́ wọn ní governorship election la kọ́kọ́ ń gbọ́ nísìnyí gúbánà ètò oríṣiríṣi èbó là ń gbọ́ báyìí lórílẹ̀‐èdè nàìjíríà a gbọ́ rí láwọn àgbà kan o ẹ̀yìn èyí tó wá jẹ́ pàápàá yìí ni pé ní ètò ìdìbò ọdún 2019 tá a ṣe àwọn tó ti ń bẹ̀rẹ̀ láti gba ìdìbò ọ̀sùn òní inconclusive inconclusive nísìnyí bí àwọn ìpínlẹ̀ bíi márùn-ún sí mẹ́fà kan wọn láwọn ìdìbò bẹ̀ inconclusive ní àti ìmẹ̀ tó wọlé gómìnà bẹ̀ ẹ̀yìn àwọn ìbòhùn ẹ̀ tù fún wa àti wípé ibo là ń bọ̀rọ̀ lọ lórílẹ̀‐èdè nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn ìbò ìṣùgbọ́n ẹ̀dẹ́ àdókè lọ́hùn ẹ̀yìn wa nulẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ń fi ọkàn bá wa lọ bá a ṣe ń ṣe láwàáwẹ́ ètò ètò Ojúmọ́ yóò mọ̀ tẹ̀síwájú tá a bá padà dé mo kí yín o ẹ kú kalẹ̀.